kẹrin lórí ọ̀rọ̀ tá n bá lọ lórí wípé ntí islam mú wá ó ní ìbámu sí àdámọ̀ ọmọ ẹ̀dá ènìyàn a sọ pé agbọ́nni tí islam mú wá nǹkan mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tá a fi ní alẹ́ ìdìtì kọ́ di yíyàt àwọn tó jẹ máa di ọkàn àti sàlẹ̀yé ẹ̀kúnrẹ́rẹ́ lórí eléyìí nípa pé ntí islam wá ń bẹ̀ ntó ní ìbámu sí àdámọ̀ ọmọ ẹ̀dá ènìyàn ni tí ò tako rárá àfi àdámọ̀ tó bá ti bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-akhlaq àwọn nǹkan tó jẹ mẹ́yìí wà àti ṣàlàyé oríṣiríṣi lórí wípé tí islam mú wá nípa ìwà tí kò tako àdámọ́ ọmọ èdè ènìyàn ní ètò ní àlàáfíà lẹ́yìn eléyìí lọ́wọ́ akọ agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ìtọ́jọmọ́ al-ahkamu al-amaliyya min al-ibadati àwọn ìdájọ́ tá à ń fi ṣiṣẹ́ tọ́jú pé à ń lò ó láàrin ara wa èyí tọ́jọmọ́ ìjọsìn fọlọ́run àti ntọ́jẹmọ́ ìbára ẹni lò pọ̀ gbogbo ẹ̀ pátápátá ní ẹ̀yìn yòówù tó bá mọ̀ nípa rẹ̀ tó sì ní ẹ̀kọ́ rẹ̀ yọ ọmọ yìí pé kò sí kankan ń bẹ̀ tó tako àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́yìn tí Islam mú wá tàbá ní ká wòye sí i a rí i pé nínú àwọn ìjọsìn tá a máa ń ṣe fún Ọlọ́run òun náà ni ìrun wà bẹ́ẹ̀ náà ni àwẹ̀ bẹ́ẹ̀ náà ni zaka bẹ́ẹ̀ náà ni hajj nínú àwọn ìbára ẹni lò pọ̀ àwọn òfin tó jẹ mọ́ títà rírà tó jẹ mọ́ èso yìgì láàrin ara ẹni fífẹ́ra ẹni tá a tún bọ̀ wá ṣe àlékún àlàyé lórí ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bẹ́ẹ̀ náà ni tó jẹ mọ́ àwọn tó jẹ́ òfin ọlọ́run nípa ẹ̀ṣẹ̀ téèyàn bá dá àbí gbígba ẹ̀san lóríṣiríṣi àwọn tí àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n kójọ sínú tíráfíkì gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí kankan bẹ́ẹ̀ tó tako àdámọ́ tí ọlọ́run bá dá ọmọ ẹ̀dá ènìyàn mọ́ lápèjúwe kájọ wo díẹ̀ ńbẹ̀ tá a lè wò tán láéláé nítorí àsìkò lápèjúwe ńbẹ̀ irun táǹkì lójoojúmọ́ nínú ìdájọ́ tí Islam mú wá ni òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá àlùwọ̀sán sọ fún wa pé hamsu salawaati nkataba hunnallahu ala al-ibad irun wákàtí márùn lọ́lọ́run sí lọ́rùn ẹ̀yàn lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn káwòye sí irun yìí lákọ̀ọ́kọ́ ìṣesí bá ṣe ń kí májẹ̀mú kíkí rẹ̀ àti àwọn orígun rẹ̀ kò sí kankan ń bẹ tó ta ko àdámọ́ ọmọ ènìyàn àkọ́kọ́ ni wípé a kírun nípa wípé fún ìfẹ́ ẹ̀tọ́lọ́run ó ṣeé ṣe kí ìsìláàmù mọ́fin kan wá àbíkọ́nà wọn mọ́fin kan wá ká mọ̀ di rẹ̀ nítòfin fà ní rẹ̀ ní ó sì ṣeé ṣe pé àmọ̀dí abájọ rẹ̀ kíákíá ń ó sì ṣe é ṣe kọjá pé apá kan nu ọmọ èdè yẹn pẹ̀lú òye tọ́lọ́run fún yọ ọmọ àwọn àǹfààní kan tó wà ń bẹ táwọn kan ò ní mà yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn bí ìgbésí alẹ́ ayé ọmọ èdè yẹn bó ṣe rí gan náà nìyẹn àwọn nǹkan mi ń bẹ tá ń ṣe àbí tá ń kọ́sí rẹ̀ látara ẹnì kejì tó yẹ pé àmọ́dé abájọ rẹ̀ àkàtà ń kọ́sí ẹni tá à ní mọ ipe kí láǹfààní ti ń nígbà tó bá wá yá yọ sẹ̀ máa yé nígbà tó bá yá ìmí ò sì ní yé láéláé yọ kàn mọ̀ pé òun sàn ṣe náà ni nítorí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni àlámọ̀rí ẹ̀sìn wa tá à ń ṣe àlámọ̀rí Islam àti àwọn ẹ̀sìn tó ṣáájú àwọn nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé àmọ̀dí abájọ rẹ̀ ìmọ̀dí abájọ rẹ̀ ni ó mọ̀ jẹ́ tí ó mọ̀ wúni lórí láti mọ̀ ṣe àwọn míì ń bẹ tó ṣe pé àní ìmọ̀dí abájọ rẹ̀ á juwọ́ lẹ̀ fún ọlọ́ọ̀ba tó ṣe pé ọlọ́ọ̀ba lọ́mọ ìfún àtẹ̀dọ́ gbogbo nǹkan ọlọ́ba sọ pé ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir ọlọ́run tó dẹ́ ẹ̀dá ṣé kò wá nímọ̀ pẹ̀lú ntọ́ lẹ́tọ̀ sí ẹ̀dá yẹn ni ọlọ́run ọba ni ó nímọ̀ fínífíní sí gbogbo nǹkan pátápátá torí ẹ̀ la fi ń sọ wípé nǹkan àkọ́kọ́ tá a kọ́ ọmọ lára àrùn àbí nípa àwọn ìbádà tí Islam ká ṣe òun náà ni pé àwọn míì àmọ̀dí abájọ rẹ̀ tó wúni lórí lórí ẹ̀ àwọn míì àmọ̀ ìdí abájọ rẹ̀ tó yẹ pé ọlọ́run nìkan náà ni ọmọ nǹpa rẹ̀ ṣùgbọ́n tọ́jú ojúṣe wa ni pé ìtìjẹ́ islam tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó náà ni al-istislam wal-id'anu lillahi azza wa jal kájúwọ́lẹ̀ fún tí ọlọ́run ọba ń fẹ́ láì ní í ṣe àtakò kankan pẹ̀lú ọlọ́run ọba lẹ́yìn ìgbà náà sábà tún wá ronú sí dáadáa rí pé àṣepọ̀ gbogbo gbàgbọ́dọ̀ máa wà láàrin ẹlẹ́dàá àti àwọn ẹ̀dá rẹ̀ tọ́dá àṣepọ̀ náà ni pé kéèyàn máa rántí ọlọ́run kó máa dúpẹ́ fọlọ́run kó máa mọ orí ọlọ́run nínú ìrántí yìí inú ìrántí yìí náà láti mọ̀ yìí pé mímọ kírun wa ìrántí ní nǹkan àkọ́kọ́ tọ́kọ́ jẹ́ nípa ọlọ́run ọlọ́run sọ pé akimi ẹ máa fún ọlọ́run dúró fún ọlọ́run máa gbé dúró fún ọlọ́run nítorí kó lè bàjẹ́ pé ọmọ ọlọ́run ìrántí ọlọ́run nǹkan àkọ́kọ́ tí kọ́kọ́ jẹ́ ìrántí wípé oní ń ṣe ìjẹ ìmú fẹ́ dà tó pé nítorí ìjẹ ìmú tí ń ṣe fún ẹ̀dá ọlẹ́tọ̀ láti jẹ́ fún nìkan lèyàn mọ̀ lèyàn mọ̀ sí tí ọmọ ṣe ìfẹ́ inú ẹ̀ oní sì ń darí àlámọ̀rí ẹ̀dá lílọ bíbọ̀ wíwálé ayé àti púpọ̀ ilé ayé bẹ́ẹ̀ náà ni ìrun jẹ́ àṣepọ̀ láàrin ẹ̀dá àti ọlọ́run ní gbogbo ògbà ní gbogbo àsìkò ó sì jẹ́ pé ọlọ́run wá gbé ìrun yẹn wá èyí tọ́jú ọ̀ràn yẹn ń bẹ ọdẹ ìrun wákàtí márùn-ún kò sọ pé gbogbo àsìkò wa ni a fi máa lo ògì ká máa lọlẹ̀ ká máa fi kírun ó ṣe ní ìwọ̀nba wákàtí àwọn àsìkò tí ó ní ìbámu sí àlàáfíà wa tí ó ní ìbámu sí ètò ilé ayé bọ́lọ̀ ń ti ń fẹ́ kí a máa sẹ̀mí a máa lo bí ìṣẹ́jú mẹ́wàá lórí irun wákàtí kan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a bá pápọ̀ málùwàlà eléyìí kéré sí àwọn àsìkò tá a tún lò fún àwọn nǹkan míì ní ojúmọ́ lẹ́yìn ìgbà náà nígbà tí a bá ń kírun wákàtí márùn-ún a gbọ́dọ̀ máa ka Kùránì bẹ́ẹ̀ ntí koran sì wà fún òun náà ni pé ká máa gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí kó sì jẹ́ pé yóò máa kọ̀ fún wa níbi tí ọ̀bá dá yóò sì máa pa wá láti ẹ̀ka máa ṣe dáadáa nígbà tí èèyàn bá wá ń kírun wákàtí márùn ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo àwọn àsìkò márààrún yìí ti fi ń wá sí wákàtí kọ̀ọ̀kan yóò ka koran bẹ́ẹ̀ àbí yóò máa gbọ́ tí wọ́n máa ka koran tó náà máa gbọ́ ìgbà yẹn lọ jẹ́ pé kọ̀jẹ́ tí ń fọkàn sí ìrun tí ń kí àbí ń fọkàn sí ṣùgbọ́n kọ́ mọ ìtumọ̀ tí wọ́n ń wí lórí ẹ̀ torí ẹ̀ fi jẹ́ pé ní ojúṣe mùsùlùmí oní ẹni pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa Islam kọ́ mọ Quran kọ́ mọ ìtumọ̀ rẹ̀ kó lè bàa jẹ́ pé tí ìrun ó ṣe lára rẹ̀ yọ mọ̀ ṣe nípa pé kọ́ mọ kọ ìbàjẹ́ fún bẹ́ẹ̀ náà sì ni kọ́ mọ jẹ́ pé yọ mọ pálàṣẹ láti mọ̀ ṣe dáadáa ẹ sì rí pé èṣù kò fi ọmọ ẹ̀dẹ́ nìyẹn lẹ́ lásìkò kankan nínú gbèsè ayé rẹ̀ ìṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ́lá yìí mí inú sọ Muslim ipe sùmọ́rin ni ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ẹ̀jẹ̀ sì ń rìn nínú rẹ̀ ni tí túmọ̀ sí pé ó wà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ìgbà tọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ń ṣe dáadáa yóò máa sọ fún ipe kó fi dáadáa ti ń ṣe lẹ̀ tọba ń sa ìdá yóò ní kó tó máa ṣe sí i tí túmọ̀ sí pé kò fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́gbàá kankan ṣùgbọ́n nígbà tó náà bá ń tẹ́ ń pẹ́lẹ́ mọ́rùn èṣù ọmọ jìnnà sí yóò lè máa ṣe dáadáa yóò sì máa sá kúrò fún ìbàjẹ́ bẹ́ẹ̀ náà sì ni ìrun wa tá à ń kí pẹ̀lú jàmáà tá a fi ń kí torí pé jàmáà jẹ́ ọ̀ràn yẹn lórí ọkùnrin lè ń torí ilẹ̀jú ní ọ̀rọ̀ àwọn onímọ̀ pẹ̀lú jàmáà tá a fi ń kí yẹn ó túmọ̀ sí pé àkójọpọ̀ kékeré kan ń ṣẹlẹ̀ láàrin wa lójoojúmọ́ èyí yẹn ó fi dí ní àṣùbà àti ó fi máa sálámà sí àìmọye èèyàn bí ogún bí ọgbọ̀n pé ẹ káàárọ̀ ó ṣe dáadáa lẹ jí o wọ́n pàdé nínú mọ́ṣáláṣí wọ́n sálámà síra wọn inú ó dùn síra wọn lórí wípé àwọn jí pẹ̀lú àlàáfíà ẹni tí wọn bá rí tí wọn ò rí lónìí tí wọn ò rí ní ijọ́ kejì tí wọn ò rí ijọ́ kẹta wọn lè béèrè ẹ̀pẹ́ alágbájá àmọ́ pàdé ẹ̀ sòtí túmọ̀ sí pé àkójọpọ̀ kékeré iná nìyẹn láàrin ọmọ ẹ̀dẹ́ nìyẹn ilé náà níbàámu sí iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn kódà ẹni tí èyí sẹ́sìn wọn ò lè ṣe kí wọ́n mọ̀ parapọ̀ kí wọ́n jọ púpọ̀ lórí àlámọ̀rí kan tí wọ́n jọ máa sọ̀rọ̀ lórí ẹ̀ àbí tí wọ́n pa wọ́n pọ̀ lórí nǹkan tí wọ́n máa jẹ́ láàrin ara wọn bẹ́ẹ̀ náà ni ìrun náà jẹ́ fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn fún àwa mùsùlùmí lẹ́yìn ìgbà náà a tún rí pé irun yìí ọlọ́run sọ yìí pé ká ṣe ìmọ́tótó síwájú ẹ̀ ìmọ́tótó oríṣi méjì ni ìmọ́tótó ti ara àbí ààyè tá a ti ń kírun bẹ́ẹ̀ náà ni ìmọ́tótó ti sísẹ̀lẹ̀ ẹ̀gbin látara tara ó náà ni pé pé aṣọ tá a abasọ yìí pé ni sí ẹ rí i pé eléyìí náà ló ní ìbámu sí àdámọ́ fi ẹ̀gbin rìn káàkiri bẹ́ẹ̀ náà sì ni àyè tá a fẹ́ fi kírun tí a máa fi ara kàn túláàsì ni ẹ̀gbin gbọ́dọ̀ kú mbẹ́ tí yẹn bá ti lágbára rẹ̀ so eléyìí náà ó sì ní ìbámu sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ajẹ́ pé ẹni tó bá dáràn wẹ̀ bíi jẹ́nẹ́bà tó súnmọ́ obìnrin rẹ̀ túláàsì ni kó wẹ̀ ẹni tó bá ti pé ìtọ̀ àbí ìgbẹ́ lọ́yà túláàsì ni kó so títúmọ̀ sí pé ìsìláàmù ń pèpè lọ eléyìí kò sì ta ko àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn á ṣe sùúrù díẹ̀ lẹ́yìn ìgbà náà á tún máa bá lọ pẹ̀lú ògbó ọlọ́run adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ èké àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run nípa ń tà ń bá lọ lórí pé Islam gbogbo òfin tó mú wá ó ní ìbámu sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti sọ pé kìí ṣe ń tá a lásọtán ṣùgbọ́n láti ta wá lólobó lórí ẹ̀ lórí pé Islam ẹ̀sìn tó òfin tó mú wá ó ní ìbámu sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní pé ìrun táǹkì yẹn a rí i pé inú májẹ̀mú ni pé kásálùwàlá ìsàlùwàlá wa yẹn a fi ń ṣe ìmọ́tótó ni ìmọ́tótó sì níbàámu sí àdámọ́ tí ọlọ́run bá dá ọmọ èdè ènìyàn tó dámọ́ torí ẹ̀ lọ́fi jẹ́ pé inú tó yẹ kí àwùjọ mùsùlùmí kọ́ máa pegidé pẹ̀lú ẹ̀ òun náà ní ìmọ́tótó àwa tó ṣe pé ó kéré jù lẹ́ẹ̀ márùn-ún á sàlùwàlá àfẹnfí àlùwàlá rẹ̀ ọba já ní àwọn àsìkò kan ọgbọ́dọ̀ jẹ́ pé yóò ṣe àlùwàlá lójoojúmọ́ sòtítùmọ̀ sí pé ìmọ́tótó yẹ kó wà ìṣesí wa ṣùgbọ́n nínú tó bani nínú jẹ́ òun náà ní pé òdì kejì ní tààrin ìmọ́tótó nínú àwùjọ ó kéré lọ́dọ̀ mùsùlùmí lọ́dọ̀ àwọn míì tí ì ṣe mùsùlùmí iná ní ìmọ́tótó tún wá wà ṣùgbọ́n eléyìí inú tó lè yí padà ni àwọn òní bùkátà sí kí wọ́n máa lọ ilé ìjọsìn wọn lójoojúmọ́ kódà ní tí ọ̀lẹ́ lé àárín ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kò dẹ́ṣẹ̀ kankan ṣùgbọ́n àwa ń tiwa lọ́jọ́ pé àgbọ̀dọ̀ mọ́ de ilé ìjọsìn wa lẹ́ẹ̀márùn lójúmọ́ a sì gbọ́dọ̀ mọ́ lù sí lù síbẹ̀ ìṣesí bó sì jẹ́ pé ọ̀ràn yẹn ni pé ká ṣe ìmọ́tótó ká tó kírun ó ń túlà sí pé a gbọ́dọ̀ ráàyè tá a ti máa tọ̀ a gbọ́dọ̀ ráàyè tá a ti máa ya ìgbẹ́ a gbọ́dọ̀ ráàyè tá a ti máa ṣe àlùwàlà ṣùgbọ́n ojúṣe mùsùlùmí ni pé láti máa tún àwọn àyè yìí ṣe kó lè bàa jẹ́ pé a lè fi ntí ẹ̀sìn wa tọkọ wa ń pa àmọ́ tó tọ́ a lè fi hàn mọ̀ngbà tó wá jẹ́ pé òdì kejì ní tá ó túmọ̀ pé àfi ntí ẹ̀sìn wa kọ́ wa àfi nìyẹn nípa ìmọ́tótó à ń lò síbẹ̀ àmọ́ra ṣùgbọ́n àmọ́ àmọ́ fún àyè yẹn àmọ́ tún ṣe torí ẹ̀ jẹ́ pé ládá tọ́pọ̀ iná ni ọmọ wà fún ẹ máa ń tún mọ́sálásí ṣe ẹ̀ ń tí ń fọlẹ̀ mọ́sálásí ẹ̀ ń tí ń gbálẹ̀ mọ́sálásí ẹ̀ ń tọ́ ń fọlé ìtọ̀ ẹ̀ ń tọ́ ń pọnmi síbẹ̀ ládá tọ́pọ̀ nírú wọn mọ̀ rí kọ́lọ̀ ń jẹ́ kí ọmọ rọrùn fún mi àti láti máa ṣe bẹ́ẹ̀ náà ni ẹ̀ ń tọ́ bá ń náwó lórí nǹkan wọ̀nyí tí ò lè ṣe fúnra ara rẹ̀ ṣùgbọ́n ń náwó lórí ẹni tó ṣe pé ó ń tún mọ́sálásí ṣe ó ń fún lówó oṣù ni ó ń fún lówó ojúmọ́ ni ó ń fún lówó ọ̀sẹ̀ ni ládàtọ̀pọ̀ ni ọ̀ ń nírú àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́n kọ́mọ sí rọrùn pa láti máa ṣe. nígbà tí Islam mú eléyìí wá a rí i pé ìmọ́tótó nínú tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní ìbámu sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni. àwa lè wá wò ń pa yí pé nígbà tí Islam sọ yí pé kí ta a kásì àlùwàlá tá a bá rí àlùwà tá a bá lè ṣe àlùwàlá nítorí ìdí kan àbí kejì kásì tàyámù omi la fi ń ṣàlùwàlá sì máa fọ ara mọ́ ṣùgbọ́n yéèpẹ̀ la fi ṣe tàyámù òun sì tún máa dọ̀tí ara àwọn aṣọ ipe kí ni ǹjẹ́ àwọn nǹkan yìí jẹ́ ọ̀takùrọ̀ wọn èsì lórí eléyìí ni pé kò takùrọ̀ wọn alákọ̀ọ́kọ́ ni pé tí ń jẹ́ Islam ní kájúwọ́ lẹ̀ fún tọ́lọ́wọ́n bá ń fẹ́ bọ́lọ́wọ́n bá ti gbé e kalẹ̀ fún wa nìyẹn pé tá ti rí omi ká ṣe tẹ̀yẹ́ mú ká fi yé pẹ̀ ká fi para ìfi yé pẹ̀ para wá yìí kìí ṣe pé ká máa fi pa gbogbo ara jẹ́ bí àṣẹ máa ń fi omi fọ̀ránù ó ti ní àwọn àyè tá a fi sí ó túmọ̀ sí pé a fi ń ṣàṣẹ ni nípa pé tá a bá ti gbọ́wọ́ lílẹ̀ á fi kan ojú á sì fi kan ọwọ́ wa àwọn àfáà míì gẹ́bí ìtọ́ka àwọn àdìsí mi wọ́n mú débi kókó ògùn ọ́ méjèèjì tí túmọ̀ sí pé àwọn àyè nìkan ni nínú àwọn onímọ̀ ìmáàmù Qarafi nínú Dhakhira nínú tíra ìta ń pè ní Dhakhira àti àwọn àfáà míì wọ́n sọ yìí pé ntọ́lọ́run bá fẹ́ pẹ̀lú eléyìí òun náà ni wípé ó ká máa rántí ìpìlẹ̀ tóun ti dá baba ńlá wa Ádámù alayhi salatu wassalam náà ni pé Ọlọ́run bá dá láti bí amọ̀ ìtí ń jẹ́ amọ̀ iná sì ní pé yèèpẹ̀ àti omi tó rúpọ̀ mọ́ra wọn iná ìrìn ọlọ́run bá fi dá a jẹ́ pé ìpìlẹ̀ wa àkọ́kọ́ lomi tá a bá wá rí omi káwa lo yèèpẹ̀ ká sì máa rántí pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn báyìí ká ṣe ga tó báyìí ká ṣe nílà akẹ́ ètò báyìí ni ká ṣe gbọ́n tó láti bí yèèpẹ̀ yìí lọ́lọ́run ti dá wa àti omi ká sì máa yẹpẹrẹ ara wa fún ọlọ́run ọba tó dá wa. tàbá wòye tí àwọn nǹkan wọ̀nyí á rí i pé ó ní ìbámu sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a wá ní ká yẹ irun wò ẹlòmíì tí èsè mùsùlùmí tó bá wo mùsùlùmí lọ́ọ̀kan tó yẹ kó ń dìde ó ń rùkú ó ń forí kalẹ̀ tí ń wò yọ ọmọ sọ fún kí leléyìí ṣe gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ sáyẹ́ǹsì ni àbí ìmọ̀ àlàáfíà ara ni àbí ìmọ̀ activity tó jẹ mọ́ tí ó fún ara lókun ni gbogbo wọn ni wọ́n sọ pé kéèyàn máa ṣe exercises lójoojúmọ́ kó máa mi ara rẹ̀ lóòkè lọ́ọ̀lẹ̀ lójoojúmọ́ nínú tí máa ń fún ara lókun ni pàtàkì jùlọ ẹ̀ńbàtì ẹ̀ tí wàá dàgbà tó yẹ pé àti máa parada rẹ̀ ó tún fẹ́ máa lé a rí wípé irú àwọn èèyàn wọ̀nyí nígbà tí wọ́n bá ń rùkú tí wọ́n ń lọ forí kanlẹ̀ tí wọ́n ń rùkú tí wọ́n ń forí kanlẹ̀ tí wọ́n ń dìde ara wọn ò tún máa lókun sí i torí ẹ̀ fi jẹ́ pé inú àwùjọ a wípé àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti ń kírun láti gba kéke títí di ìgbà ogbó wọ́n ń rí àlàáfíà lò ju ẹlòmíì tí èsè mùsùlùmí tó sì tún wá dàgbà torú wọn tí ò lè paradà mọ́ ní sí nǹkan kan ju pé wọ́n ń jí ní àwọn àsìkò tó yẹ kí wọ́n jí kírun àsùbá láwọn àsìkò ọ̀sán tó yẹ kí wọ́n kírun wọ́n rántí ọlọ́run wọ́n sì ń lo oríkèéríkè ara yìí wọ́n ń lò fún ọlọ́run ọlọ́run náà sì fi àgbáríkà sí tí túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí ó ní ìbámu sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn láti pé àwọn nǹkan yìí kéèyàn máa fi kọ́ra ẹ̀ńtọ́lọ́mbá ní kọ́ pẹ́ láyé yóò tún máa rí ara lò dáadáa ju ẹni tí èsè mùsùlùmí lọ. bẹ́ẹ̀ náà sì ni tá a bá wòye sí àwẹ̀ àwẹ̀ ọgbọ̀njọ́ tọ́lọ́n ṣe ní ọ̀ràn yàn nínú Ramadan àbí mọ́kàndínlọ́gbọ̀n tọ́lọ́n ṣe lọ́ràn yàn nínú Ramadan ó ní àlàáfíà tó ní ìbámu sí ara ó sì ní oríṣiríṣi àwọn nǹkan tí ń sùn tó ní ìbámu sí àdámọ̀ bọ́mọ bọ́lọ̀ sì da ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ni sábà ní káwọ́ ìdí zakat kọjá pé nínú dúkìá ẹni tó ní agba díẹ̀ ń bẹ̀ ní túláàsì fún ẹni tó ṣe pé kò ní bọ́lọ̀ ń sì dálé ayé nìyẹn á máa rí àwọn èèyàn kan tí wọ́n máa lówó lọ́wọ́ tí wọ́n máa ní dúkìá rẹpẹtẹ á sì láwọn èèyàn kan tọ́ ẹ pé wọn ò ní tí wọ́n ní òní tó wọn ká ṣe ọlọ́run bá ọba ṣe lọ́rùn yẹn pé ká gba díẹ̀ lọ́wọ́ wọn fáwọn èèyàn wọ̀nyí ẹlòmíì ya ohun tí ò tiẹ̀ ní fún wọn rárá ẹn tá a bá sì gba díẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní òtún mọ̀ pé ojúṣe nìyẹn yóò lè ní àánú tálákà ẹn tí wọn bá fún yóò lè máa ṣàdúà fẹ́ntò ìpín wọn gbà á lọ́wọ́ rẹ̀ bílẹ̀ ayé ṣe ń bọ̀ tẹ́lẹ̀ náà nìyẹn bó sì ṣe ń lọ bó sì rí lónìí nìyẹn bí kódà okùn faris lè máa lọ lẹ́dọ̀ ọmọ ìlú máa kọjá wájú ẹlòmíì tí ò ní fọkàn sí rárá tọ́jú pé ẹ̀ńtọ́ lọ́wọ́ ṣe ló kún fà fún nígbà tó lọ́n ti sọ pé òun ó jẹ onígbààyè faris tí òun ní orí nàrí sòtí túmọ̀ sí pé ká gba díẹ̀ lọ́wọ́ ẹni tó ní ká gbà á fún ẹni tí ò ní inú ìtọ́ níbàámu sí àdámọ́ bọ́lọ̀ sí dọ́mọ èdè yẹn ni bẹ́ẹ̀ náà ni hajj tá à ń ṣe á ṣe tàwáfù yípo ilé olúwa á ṣàṣàfà àti mọ́ríwà gbogbo ìrìn tá ka ń rìn káàkiri ilé ayé nítorí àlámọ̀rí ayé tara wa ọlọ́run wa ní kárin díẹ̀ fóun téèyàn bá lo àyè tọ́lọ́run sì fún sẹ́sẹ́ yọ ọmọ yìí pé ah, orí ọlọ́run bẹ́ ń bi kéèyàn ọmọ lè rìn lásìkò tó bá fẹ́ rìn ìkẹ́ ọlọ́run ni kọ́lọ́run fi dun èmi àtẹ̀yìn nípa pé kéèyàn ó rìn ní àsìkò tó bá fẹ́ rìn kọ́lọ́run kọ́ máa ṣe gbogbo ń yìí ó ní ìbámu sí pé ká máa rántí orí ọlọ́run orí ọlọ́run tó ẹni tí ó bá di pé kò lè rìn yọ yóò di pé wọ́n máa gbé ni so kọ́lọ́n dákun kọ́ máa ṣe ìrìn nírọ̀rùn fún wa so ẹni tí ó ń bẹ lọ́run pé kọ́lọ́n kó ṣe ìrìn fún kọ́lọ́n dákun máa ṣàṣì nírọ̀rùn fún o so àwọn tó wà ní ìjókòó àìsàn tí wọn ò tí ì lè faradà kọ́lọ́n kó fún wọn lálàáfíà o àti gbogbo oríṣiríṣi àìsàn tó bá wà lára káàkiri kọ́lọ́n kó dáhùn kọ́ bá mú kún bẹ́ẹ̀ ọ̀la àti tòrè wọ́lá àánú rẹ̀ so inú orí ọlọ́run lélẹ̀ tí túmọ̀ sí pé gbogbo ntọ́lọ́wọ́ bá mú wá sí nínú Islam tó níbàámu sí àdámọ̀ bẹ́ẹ̀ dé èèyàn ni a wà parí ọ̀rọ̀ yìí pẹ̀lú agbọ́nrin tọ́lọ́wọ́ bá fi pe àkíyèsí wa lórí wípé ẹ̀sìn ìsìláàmù yìí tó níbàámu sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni eléyìí wà nù súrátù Rum Quran chapter thirty verse thirty àti thirty one ọlọ́wọ́ bá sọ fún wa yìí pé faqim wajhaka lid-dini hanifan fitratallahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه واقيم aqimu ولا تكونوا من المشركين. minal mushrikin ọlọ́run sọ pé eré òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam àti gbogbo ẹ̀yin àlùmọ̀ rẹ̀ pátápátá faqim wajhaka lid-dini hanifa kó ojú rẹ̀ dúró fún ọlọ́run fún ẹ̀sìn ọlọ́run lẹ́yìn tí ò ní lọ sọ́tún lọ sósì lẹ́yìn tí ó dùn tọ́ lórí ẹ̀sìn tọ́lọ́run ẹ̀sìn tọ́lọ́run yẹn ọ̀nà ní islam ọlọ́run wa ní faqim wajhaka lid-dini hanifa dojúkọ ẹ̀sìn islam lónìí kan ṣoṣo ìyẹn pé wọ́n gbójú lọ bí nǹkan míì lọ́mọ yìí pé ẹ̀sìn Islam yìí iná lẹ̀sìn tó dáa iná ní ọ̀nà tọ́tọ́ gbogbo tí yẹn bá fẹ́ ní achievement lórí ẹ̀ńlẹ́ ayé yìí lọ́mọ yìí pé ńgbà tí yẹn bá ti ní Islam gbogbo àwọn nǹkan yòókù yọ ọmọ di ìrọ̀rùn yọ ọmọ di pé ńtọ́lọ́ ń bá ṣe fún yàn èyàn ọmọ lù ú lọ́nà tó gbàdá ṣùgbọ́n tí ọba ti sí Islam ń bẹ bí ìdẹnilẹ́kẹ́ni bí oore tó ṣe yí pé àtúbọ̀tán rẹ̀ kọ́ ló ń kọ́ sàánú ọ̀yẹn ni sọlọ́n sọ pé fáàkì ń wájú akálí dín ní hanifa kóra rẹ̀ dúró fún ẹ̀sìn tọ́lọ́n lẹ́yìn tí ó dùn tọ́ ọlọ́n sọ pé fi tọ̀rọ̀tọ̀lá ìlẹ́tì fatọ́rọ̀ náà sàlẹ̀ ha àdámọ́ ọlọ́n nìyẹn tọ́lọ́n dá ọmọ ẹ̀dẹ́ yẹn mọ́ ìyẹn ni pé gbogbo tí ìsìláàmù mú wá ìtí ó jẹ kọ́mọ ẹ̀dẹ́ nìyẹn kọ́mọ sẹ̀mí tọ́ da nílé ayé yìí náà ni òfin tọ́lọ́n mú wá fún látẹ̀bídé ìlàlẹ̀ kàlùkìlá kò sí àyípadà fún ẹ̀dá bọ́lọ́n ṣe dá ọmọ ẹ̀dẹ́ yẹn mọ́ bẹ́ẹ̀ náà ni kò sí àyípadà fún ẹ̀sìn tọ́lọ́n ẹ̀yin yòówù tí ó bá ṣe ẹ̀sìn tọlọ́hun irú ẹni bẹ́ẹ̀ ló fẹ́ sọra rẹ̀ di nǹkan míì lórí ẹ̀pẹ̀ Ọlọ́run sọ pé dhalika ad-dinul qayyim islam ní ẹ̀sìn tó dúró tọ́ o ní ẹ̀sìn tààrà walakinna aktharun nasi la ya'lamun ṣùgbọ́n ìtọ́pọ̀jù nínú àwọn ènìyàn wọn ò mọ̀ ọ́ ni o kí wọ́n bá mọ̀ ni wọn ìbá tẹ̀lé béèyàn bá ti tẹ̀lé islam sí tó bá ti lo òfin Ọlọ́run sí náà ni ó ṣe rí ìgbádùn ilé ayé rẹ̀ sí ẹlòmíì tí ò ṣe islam tọ́jẹ́ yìí pé ó sì ń gbádùn ilé ayé yìí tí ó jẹ́ ọmọ rí ìgbádùn yẹn ó náà ni pé àwọn nǹkan mí bẹ́nu Islam tọ́jẹ́ pé pẹ̀lú àdámọ́ iná la fi ń gbọ́n mọ́ àwọn nǹkan tó tẹ̀lé inú òfin tọ́lọ́hún ẹni tó yẹ pé ọmọ ìpè déédé ó yẹ kéèyàn ọmọ tí kọ́mọ́ sàbòsí tó sì jẹ́ pé ó dúró lórí ẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n kò sí Islam abala kan nínú tí Islam mú wá iná ló náà mọ̀ pẹ̀lú àdámọ́ yẹn yóò máa rí ìgbádùn látara tó ń ṣeun nítorí ìfowópamọ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ti ní ẹni tí ń ṣàánú ẹ̀dá kejì tí ò sí lójú ọ̀nà islam òun náà máa rí àánú lọ́dọ̀ àwọn èèyàn torí pé nu ti islam mú wá iná ní ti ń sẹ́wọ̀n so kí ẹ ń tí èsì islam kọ́ máa rí ìgbádùn níbi àwọn nǹkan kankan náà àlámọ̀ ilé ayé rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé nu ti islam mú wá ló náà ń ṣe yẹn torí pé ẹ̀sìn ọlọ́run látòrí ànábi adamu alayhi salatu wa salam tẹ̀dórí ànábi wa sallallahu alayhi wa salam kọ yàtọ̀ ṣùgbọ́n àlékún ìfọ́síwẹ́wẹ́ kẹ́bi tá a ti sàlàyé síwájú iná ní tọ́wà pẹ̀lú ànábi wa sallallahu alayhi wa salam so ẹlòmíì náà ti ń lo ẹ̀sìn àwọn ẹ̀sìn tó ti ṣáájú àbí ntẹ́sìn tó ṣáájú tó mú wá tó yẹ pé nílò inú ìgbésí ayé rẹ̀ ní ìwọ̀n bá bó ṣe ní ìbámu sí ìsìláàmù sí yóò sì fi máa rí ìgbádùn ní abala abẹ níbi tí ó kù sí náà ni ó kù sí fún nípa pé kọ̀gbà ẹ̀sìn yẹn lágbà pé ẹni tó jẹ́ òjíṣẹ́ kan kọ̀gbà sínú ìgbésí ayé rẹ̀ sòkọ́lọ̀ ń dákun kó ṣe ń rọrùn fún mi àti kó jẹ́ ká máa rí ìgbádùn lára àlámọ̀rí ẹ̀sìn àti lára àlámọ̀rí ilé ayé ọlọ́run sọ fún anabi wa sallallahu alayhi wa sallam ó sì ń dojúkọ wa àlùmọ́ rẹ̀ pé ẹ fèsì ẹ̀sìn yìí ẹ dojúkọ àdámọ́ ọlọ́run nìyẹn tọ́da àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn lé lórí kò sí àyípadà fún ẹ̀dá bọ́lọ́run sí dọ́mọ ẹ̀dẹ́ nìyẹn ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́pọ̀ jù náà àwọn èèyàn wọn ìṣesí ọmọ ẹdẹ ènìyàn iná ẹni pé kọ́ máa sa ìdá láti wò kẹ́kọ̀ọ́ tó máa padà torí pé èṣù òfin wálẹ̀ ń gbà kankan láti fi ká mọ̀ rí dáadáa sí àbíkọ́jẹ́ yìí pé àìdá aláàmọ́ sí àbíkọ́jẹ́ pé ntọ́lọ́ba ní káṣí ká máa sàṣe ètò ń pa rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ múmi ní òdodo yọ ọmọ sọ kúlúkúlú nú ẹ̀mí ẹ̀kú mọ̀ ti dẹ́sẹ̀ yìí o àkóhùn otúbà lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run wa sọ pé mò ní ibi ilẹ̀ ilé tẹ́ bá ń ṣe ìsìláàmù náà tẹ́ dúró lórí gbogbo ń tá a wí ẹ máa ní àwọn àṣẹ ètò ẹ sì jẹ́ tí ọmọ sẹ́rí padà lọ́sọ̀dọ̀ ọlọ́run wattaqu ẹ máa bẹ̀rù ọlọ́run wa aqimus salah ẹ máa gbé ìrun dúró tí túmọ̀ sí pé nínú àdámọ́ ẹ̀sìn yìí òun náà ní pé kẹ́ ẹ máa gbé ìrun dúró òun náà ní tẹ́ bá ń ṣe ni ó fi ní ìbámu sí àdámọ́ bọ́lọ́wọ́ bá bó ṣe dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ẹ̀ ọlọ́ba sọ pé wa aqimus salata wa la takunu minal mushrikin gbọ́dọ̀ máa bẹ nínú àwọn tó ṣe é pé wọ́n jẹ́ ẹlẹ́bọ̀ọ́ lẹ́yìn eléyìí láwa bọ́ síbi agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà nínú tọ́jẹ́ àwọn ẹwà Islam ó náà ní ta pè ní ittisafuha birrahma ipe Islam yìí ó mú ìròyìn àánú ó mú sínú ọlọ́run sọ fún anabi wa sallallahu alayhi wa sallam yìí pé wa arsalinaka illa rahmatan lil àrùn sílé ayé ìbí kìí pé kọ́ wá jẹ́ àánú fún gbogbo àwọn èèyàn àtàlìjẹ̀nù ayé wa nu suratul anbiya quran chapter twenty one verse one oh seven ipe kò sí ta fi anabi wa sallallahu pẹ̀lú islam ta gbé kalẹ̀ yìí pẹ̀lú òfin rẹ̀ pẹ̀lú quran ta sọ kalẹ̀ fún ọ pẹ̀lú sunna fún fún gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn ni pé islam ó ń pèpè lọ síbi àánú lóríṣiríṣi ọ̀nà islam ń pèpè lọ síbi àánú so inú àkókò ìtaàkọ̀ owó ń bẹ̀ ni pé islam ń pèpè lọ síbi wípé ká máa ṣàánú ara ẹni àwọn tí wọ́n bá ń ṣàánú àwọn tí ń bẹ lórí èpẹ̀ ọlọ́wọ́n bá yọ̀ máa ṣàánú wọn gẹ́gẹ́ bí oṣù wánu àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà sì ni àwọn tí bá ń ṣàánú ọmọ èké ọlọ́wọ́n bá wọn máa ṣàánú wọn ẹni tí bá ń ṣàánú àgbàlagbà ọlọ́run bá ọmọ ṣàánú rẹ̀ ẹni tí ọba ń ṣàánú ẹni tó ṣe pé ó kù díẹ̀ káàtó fún nínú àwùjọ yálà kò lówó lọ ni àbí kò ní làákàyè ni mọ̀mọ́ rẹ̀ jẹ́ nítorí àìní làákàyè rẹ̀ ọlọ́run bá ọmọ ṣàánú fún wọn náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Islam gbé wa ipe kó lè bá a jẹ́ àánú láàrin ara wa ẹ̀kọ́ ńlá di eléyìí jẹ́ fún wa ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yóò sì tún máa wáyé lórí ọ̀rọ̀ àánú yìí pẹ̀lú ògo Ọlọ́run ṣùgbọ́n ká má gbàgbé pé n ta ti sọ̀rọ̀ lé lórí òun náà ni pé Islam ó níbàámu sí àdámọ́ ọmọ èdè ènìyàn nípa àdíọ́kan rẹ̀ bẹ́ẹ̀ náà ni nípa ìwà rẹ̀ tí ń wù bẹ́ẹ̀ náà nípa àwọn òfin tó mú wá fún wa lẹ́yìn ìgbà náà ká sì mọ̀ pé Islam ní tó wà lórí wípé ká máa ṣe àánú láàrin ara wa ni kódà tí e mọ nǹkan ọ̀sìn Ànábì sallallahu alaihi wasallam sọ pé tá a bá fẹ́ pa ẹran ká gbìyànjú lórí pé apá lórí pé a ṣe àánú rẹ̀ lọ́nà tó gbà dáa ṣùgbọ́n bá ti agbẹ́ ìkọ́lọ́ jẹ́ kí ó wúlò fún wa ọlá àti tó wọlé àánú rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الحين الاثنين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الكريم وآله وصحبه ومن بأثره اقتدى إلى يوم الدين أدبني يد الله أسترأيك أتيك فوجيسي الله النبي صلى الله عليه وسلم كي كانوا بقلوا ما باتي أمر عليه àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹwò tó wá dúró ọmọ Islam tó fi jẹ gbèdé nípa tá à ń bá lọ lórí ètò nínú àwọn àti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n bí tá a dé òun náà ní pé ittisafu risalati l-islami bir-rahma ipe iṣẹ́ tó lọ́n fìràn ànábì sallallahu alaihi wasallam ti ṣe ìsìláàmù yìí pẹ̀lú àwọn ìtọ́sọ́nà tó wà bẹ́ẹ̀ àti àwọn ìdájọ́ tó wà bẹ́ẹ̀ àrí pé ó ní ìròyìn àánú nínú mùsùlùmí gbọ̀gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa lè mọ ẹnì kejì rẹ̀ ìwà tí ọ̀dà ni islam ọ̀kọ́ wa nìyẹn ìwà àánú ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ oná ní islam kọ́ wa nínú àwọn ẹ̀rí lórí eléyìí ọlọ́run bá sọ fún wa nínú quran nínú ìyá anábì wa sallallahu alayhi wa sallam ìpè wa ma arsalinaka illa rahmatan lil alamin àwọn ọlọ́run àrùn bíkẹ́ pé kò lè jẹ́ àánú gbogbo àwọn ènìyàn àtàlìjànú eléyìí wà ní suratul anbiya quran chapter twenty one verse one to seven nínú táàfin mọ̀ yìí pé àánú ní islam dúró lé lórí òun náà ni wípé gbogbo àwọn òfin tí islam mú wá lórí pé máa ṣe àwọn nǹkan wọ̀nyí tọ́jẹ́ ojúṣe nípa mímọ kírun ni mímọ gbààwẹ̀ ni ṣíṣe hajj ni zakati yíyọ ni àtàwọn oríṣiríṣi nǹkan míì májẹ̀mú jíjẹ́ ọ̀ranyàn rẹ̀ òun náà ni pé kéèyàn jẹ́ tó ti dàgbà tó sì ti bàlágà tó sì jẹ́ kó ní làákàyè àyàfi ń tọ́jẹ́ mọ́ owó bíi zakati nìkan tọ́jẹ́ pé ìtọ́lálà àti àjùnú ọ̀rọ̀ àwọn onímọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí mi taari kò náà dé pé yọ ọmọ jọ̀ràn èèyàn nínú dúkìá ọmọ eke ṣùgbọ́n Islam ti sọ fún wa pé ọmọ eke tọ́lọ́mbá ní kó ní ọrọ̀ a gbọ́dọ̀ máa bá fi owó rẹ̀ ṣiṣẹ́ kó lè bàa jẹ́ pé ṣàká ò ní jẹ́ kí ṣàká ò ní jẹ́ lájẹ lọ́ọ̀lẹ̀ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ṣàká yìí jẹ owó lájẹrun torí pé yóò débì kan tí ṣàká ò ní lè wọ̀ mọ́ ṣùgbọ́n kọ́ tó wá dé bí báyẹn náà Islam sọ pé a gbọ́dọ̀ máa bá tọ́jú owó rẹ̀ láti máa jẹ́ kó gbèrú sí i ṣùgbọ́n tá fẹ́ lò pé yàtọ̀ sí yẹn yàtọ̀ sí eléyìí gbogbo ohun tí Islam ń wá ní ojúṣe tọ́jẹ́ ìfaraṣe tọ́jẹ́ ti ẹ̀sìn nínú májẹ̀mú ẹ̀ náà nìyí pé kò sí lọ́rùn yẹn lórí ọmọ èké ṣùgbọ́n ká máa kọ́ ọmọ èké láti pilẹ̀ nínú tí Islam fẹ́ ni bí ìrun nígbà tí ọmọ èké bá ti di bí ọmọ ọdún méje ká jẹ́ ọmọ bá sábà nígbà tó bá di di bí ọmọ ọdún mẹ́wàá tí ọba kì í ká máa bá wí lórí ẹ̀ ṣùgbọ́n kò tí ì dé ọ̀ràn yẹn lórí ẹ̀ náà tí tí ó fi wá di fọ́ bàlágà kọ́mọ bá jẹ́ pé yọ̀wá bàlágà kò á ní jẹ́ pé àwọn nǹkan ìjọsìn yọ̀wá mọ́ lára nígbà tó bá bàlágà ní Islam a lè bá wí láti bí ọmọ ọdún mẹ́wàá so tó ń ti bẹ́ẹ̀ a bẹ bi ilé ọmọ kódà ó sì lè di ìyá ìyá àbí kó di bàbá bàbá tí ọba ti ní làákàyè ọlọ́run ò sí lọ́rùn ẹ̀ láti máa ṣe àwọn ojúṣe wọ̀nyí kò sí lọ́rùn ẹ̀ lórí ẹ̀ tí túmọ̀ sí pé islam ẹ̀sìn tó pẹ̀lú òfin rẹ̀ ẹ̀sìn tó mú àánú wá ni bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá jẹ́ òmùgọ̀ ọlọ́run ṣe é léèwọ̀ fún wa láti fa owó rẹ̀ lé lọ́wọ́ torí pé kó máa ná owó rẹ̀ nínàkúnàá ẹni tí ọmọ wọn ná tọ́jẹ́ pé onínàkúnà ni ọlọ́run sì sí owó fún báyà nítorí pé ìkànnì òbí rẹ̀ kú ni àfáàmì rẹ̀ kú lódúlẹ́tọ̀ sógun rẹ̀ jíjẹ ó ti dàgbà tó tọ́ ṣùgbọ́n eh, làákà ò sí fún dáadáa kìí ṣe pé ó jẹ́ wèrè kìí ṣe pé báyà lè jẹun nǹkan kọlù ṣùgbọ́n ni irú ẹni báyìí a gbọ́dọ̀ máa bá tọ́jú dúkìá rẹ̀ gẹ́gẹ́ Islam ṣe là kalẹ̀ tí ọba náà ká máa fún un káàsì máa bá fi ṣòwò kọ́ lè bá àwọn gbèrú tí tọ́lọ́wọ́ fi jẹ́ pé làákẹ́yẹ ọ sọjí padà tọ́ba ti sọjí àfàǹkàn rèé lílọ ṣùgbọ́n nínú àánú ọlọ́run pẹ̀lú àánú tó ṣe fún wa nínú òfin wa òun náà ní pé ká máa tọ́jú dúkìá rẹ̀ ká má fà á lé lọ́wọ́ torí pé ọ̀rọ̀ ilé ayé yìí ọlọ́run so wá pọ̀ ní ẹlòmíì lè jẹ́ ọmọ èké ó sì lè jẹ́ òmùgọ̀ tọ́jọ́ yìí pé dúkìá tóbi rẹ̀ fílẹ̀ àìmọye èèyàn ní jẹ lábẹ́ rẹ̀ nípa pé wọ́n ń ṣiṣẹ́ ń tábà fàálẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ lè dojúrú táwọn èèyàn yẹn tí wọ́n jẹ́ tí ò ní sẹ́mọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé nínú orílẹ̀-èdè ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn tí wọ́n máa ṣòṣèlú tí wọ́n máa mójútó àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ jẹ́ ní tó pé kí ni o wọ́n jẹ́ ní tí wọ́n máa náwó lọ́nà tó gbà dáa ọlọ́run sì ti ta wá lólobó lórí wípé àwọn tí wọ́n bá jẹ́ òmùgọ̀ a gbọ́dọ̀ fa dúkìá wa lé wọn lọ́wọ́ pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ fún wa nínú suratul nisa quran chapter four verse five tọ́lọ́n sọ pé ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما dúkìá yín tọ́lọ́ ń fún yín tó jẹ́ pé gbẹ́mìíró lọ́lọ́run ṣe ń lé ayé ẹ̀ gbọ́dọ̀ fàálẹ̀ àwọn òmùgọ̀ lọ́wọ́ o ọlọ́run ní tẹ́ẹ̀mọ́ ṣe ń bẹ̀ ní pé warzuquhum fiha ẹ máa fún wọn ní táwọn náà jẹ táwọn ó mu nínú ẹ̀ waksuhum ẹ máa dáṣọ fún wọn láti inú ẹ̀ waqulu lahum qawlan ma'rufa ọ̀rọ̀ tó dáa ni tó tutù ní kẹ́ ẹ máa sọ fún wọn sọ tí túmọ̀ sí pé kí ni o inú àánú tí islam wá ọ̀nà ìpè ká máa tọ́jú òmùgọ̀ ká sì dáàbò dúkìá rẹ̀ ká má fà á ni ẹni tó jẹ́ aláìsàn táìsàn tó le lára ẹ̀ débi pé à ń ah ṣé ẹni yóò ní bá àìsàn ikú ti di bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dáàbò dúkìá rẹ̀ tó bá fẹ́ tọrẹ tó bá fẹ́ sọ tí ó eléyìí túmọ̀ sí pé islam pẹ̀lú òfin rẹ̀ àánú ọwà ń bẹ nípa wípé kọ́mọ́sẹ̀ tí ó kónira bá àwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán ẹlòmíì lè ṣe jẹ́ pé nítorí ìkórira àwọn tí ó jogún rẹ̀ kọ́mọ́ àmọ́ ṣe wípé ọwà ńlẹ̀ ayé ìtọ́jẹ́ pé a mọ̀ pé nǹkan àwọn nǹkan ó ń ṣẹlẹ̀ ní ṣùgbọ́n kì í ṣe pé àfojú wọn kódà àwọn nǹkan míì àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti dípà ń lò wọ́n bíi wave tọ́jẹ́ pé ní ní ní ní àwọn handset tá ń lò ló dúró lé lórí sọ́yìn pé bí atẹ́gùn ṣe ń mú iná ni ó dúró lé lórí bẹ́ẹ̀ náà ni electricity tá ń lò iná iná ìjọba tá ń lò àfojúrí tí a fi ń tanná yẹn gangan ṣùgbọ́n a ti ń rí iṣẹ́ tí ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan kọ̀kọ̀ àwọn nǹkan kọ̀kọ̀ ni ṣùgbọ́n ń gbọ́ jẹ́ pé àwa náà ń rí lò àwa rí orí pàǹtí ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan kọ̀kọ̀ tó náà bá sọ fún wa so àwọn nǹkan kọ̀kọ̀ yìí kì í ṣe túláàsì nígbà táwa tó fojú yìí láti wá nígbàgbọ́ sí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ní ìbámu sí tírà ọlọ́run àti kíni o àti ní èyí tó fẹsẹ̀ nílẹ̀ nínú àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam tàbá ṣàkíyèsí a rí wípé nígbà tí ọlọ́run bá bẹ̀rẹ̀ ìròyìn àkọ́kọ́ tí ó fi ròyìn àwọn ẹni ọlọ́run àwọn tí ẹni gbàgbọ́ òdodo sọlọ́run òun náà ni pé ó ròyìn wọn pẹ̀lú àwọn ni pé àwọn ni wọ́n nímọ̀ sí nǹkan tí wọ́n ní ìgbàgbọ́ sí ntójú wọn ò rí Ọlọ́run bá sọ fún wa nínú suratul Baqara níbẹ̀rẹ̀ rẹ̀ tọ́lọ́run bá sọ pé alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun àwọn ẹni Ọlọ́run àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ròyìn wọn pé àwọn náà lẹ́nu tó ṣe pé alladhina yu'minuna bil ghaibi àwọn tó kú wọ́n ní ìgbàgbọ́ sí ntọ́ pamọ́ sí wọn ọlọ́run ọba tí wọn ò fojú rí wọ́n ní gbàgbọ́ sí ntọ́lọ́run sì sọ fún wọn nípa àwọn màláíkà ni wọ́n ní gbàgbọ́ sí àtòrísìírísìí ntọ́lọ́run ọba mẹ́nuba nípa ọ̀rọ̀ ọ̀nà àlìjẹ́nà ni so eléyìí túmọ̀ sí pé nǹkan àkọ́kọ́ rèé nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ayé pé àwọn nǹkan tí ò fojú rí ó ní gbàgbọ́ sí wọn àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ lọ́wọ́ nínú tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ṣe torí pé gbogbo téèyàn máa ṣe pátápátá ó bẹ̀rẹ̀ láti ibi téèyàn bá ní ládìí ọkàn ẹni tó bá ti mọ̀ pé ọlọ́run ọba ń bẹ ó sì nímọ̀ sí gbogbo ohun tóun ń ṣe yóò sì san lẹ́san lórí ohun tóun ń ṣe yóò máa gbìyànjú nígbà kan sí kejì láti mọ̀ pé kíwọ àwọn ọmọ ẹ̀dá tóun ò lè bá àrí nǹkan dé bá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ò nígbàgbọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ntọ́ba rí ó ṣe ni àǹfààní ara ẹnìkan ní ọmọ lókè ilé ayé kọba àfara ní ẹnì kejì kò ní kù là torí ẹ̀rọ fi jẹ́ pé gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ni wọ́n ń ṣe ìjọba lé wọn lórí lórí òfo ni wọ́n mọ orílẹ̀-èdè yẹn lé àfikọ́ jẹ́ pé àwọn tó yẹ pé wọ́n mọ̀ yìí pé àwọn ní àwọn tó yẹ pé ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ fún wọn tí ẹ̀mọ́ gbogbo táwọn bá ṣe tí àwọn ó tó wá sírò rẹ̀ níwájú ọlọ́run ni irú ni àwùjọ wọn dà àbí káwùjọ wọn ju àwọn tó ti gbé wọn onígbàgbọ́ ń pa ọlọ́run lọ. bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ lọ mọ̀ yìí pé ìtí islam wá láti ní ìgbàgbọ́ sí i nípa nǹkan kọ̀kọ̀ a gbọ́dọ̀ dúró lórí tí ọlọ́run bá bá sọ fún wa àti ànábì sallallahu alaihi wasallam nǹkan tó pamọ́ fún wa nílé ayé ọ̀pọ̀ kódà ọ̀pọ̀ ju ìntala nímọ̀ sí lọ ṣùgbọ́n lọ́run ti sọ fún wa nù yìí pé wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu wa indahu mafatihul ghaibi لا يعلمها إلا هو. إن سورة الأنعام, quran chapter six verse fifty nine ọlọ́ọ̀bá sọ yìí pé dájúdájú kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ ohun ọlọ́run ló wà ojú ọ̀nà tí èèyàn gbà tí ó fi débi ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ ọlọ́run ohun ọlọ́run ló wà ẹnì kò nímọ̀ sí àfi ohun ọlọ́run tí túmọ̀ sí pé nǹkan kọ̀kọ̀ tẹ́lómi bá lóun fẹ́ máa sọ fún wa a gbọ́dọ̀ nígbàgbọ́ sí abẹ́rẹ́ pé ń tọ́wà nù tíra ọlọ́run àti súnà anábì sallallahu alaihi wasallam ní sàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n nínú àlámọ̀rí ilé ayé wa kẹ́nìkan ó ní onímọ̀ tí máa kọ̀kọ̀ a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí bó tilẹ̀ kọ́ mọ̀ ọlọ́run bá tó ń sọ fún wa yìí pé alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahadan illa man irtada min rasul illa man irtada min rasul fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada inú suratul jin quran chapter seventy two verse twenty six and twenty seven ọlọ́run sọ yìí pé ó ní onímọ̀ sí kọ̀kọ̀ òun ò sì ní í ṣe àfihàn kọ̀kọ̀ si sí ẹnìkan àfẹn tó ń bá yọnu sínú àwọn òjíṣẹ́ ẹn tó ń sì yọnu sínú àwọn òjíṣẹ́ láti fi kọ̀kọ̀ kan hàn òun ó jẹ́ pé òun ó ti pèsè ìdáàbòbò fún níwájú àti lẹ́yìn nípa àwọn màláíkà débi wípé àwọn àjẹ̀nú ò ní rí kọ̀kọ̀ yẹn ò ní rí jì kì í túmọ̀ sí pé àwọn ànábì ni ọlọ́run bá ń ń ẹ̀ fún wọn àwọn ànábì ọlọ́run àtàwọn àwọn tí ìbá ti ṣe yìí tí ẹ bá ń sọ pé àwọn onímọ̀ ń pa àkọ́kọ́ àwọn àwọn aríbipa nìyẹn àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di ẹni ìjọ́jú kan láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn àgbọ́dọ̀ máa ní ìgbàgbọ́ sí wọn ìní ìgbàgbọ́ sí ìmọ̀ kọ̀kọ̀ yìí ọbẹ̀ lórí ìgbàgbọ́ sí ọlọ́run àti màláíkà àti àwọn màláíkà rẹ̀ àtàwọn tírà rẹ̀ tó sọ̀kalẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ìnígbàgbọ́ sí ọjọ́ kan bẹ́ẹ̀ náà ni ìnígbàgbọ́ sí kádàrá àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ní orígun gbàgbọ́ ṣùgbọ́n bá a ṣe wá sọ ní ṣókíṣókí àwọn ìfọ́síwẹ́wẹ́ ń bẹ lábẹ́ rẹ̀ àwọn onímọ̀ sálàyé rẹ̀ tọ́pọ̀ dáadáa sọ pé ìkọ̀ọ̀kan wọ́n ti ṣe tíra lórí ẹ̀ láti pé kì í ṣe kíláàkà ni mo nígbàgbọ́ sọ́lọ́ nìkan ẹ̀ mo nígbàgbọ́ sí mọ̀láyíkà kọ́ wá tó mẹ̀yẹn àwọn nǹkan kan ń bẹ tó pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa ọlọ́run àwọn nǹkan kan ń bẹ tó pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa àwọn mọ̀láyíkà àwọn nǹkan kan ń bẹ tó pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa tíra ọlọ́run bẹ́ẹ̀ náà nípa àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwọn ìfọ́síwẹ́wẹ́ nípa ọ̀rọ̀ àlìkìyàmà ọlọ́run ti àlàyé ẹ̀ wà nù Quran ó wà nù hadith táwọn onímọ̀ kójọ sínú àwọn tíra bẹ́ẹ̀ náà nípa kádàrà kìí pé kéèyàn kàn sọ fún wọn onígbàgbọ́ sí kádàrà lásán àwọn nǹkan kan bẹ ní abẹ́ rẹ̀ tó jẹ́ ìfọ́síwẹ́wẹ́ ẹlòmíì ò ní òun nígbàgbọ́ sí kádàrà nítòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan tó ń bẹ tó pé kò nígbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ ni tọ́ bá kú lórí ẹ̀ inú iná ọlọ́ọ̀ni ọwọ́ torí pé kò nígbàgbọ́ ń pa orígun tí ń jẹ́ kádàrà ní tí ń jẹ́ kádàrà ọlọ́run òun náà ní tọ́jú ọlọ́run bá ti pè bùbú rẹ̀ tí ò sí èméjì ń bẹ tó yẹ gbogbo ọlọ́run ti pè bùbú ẹ̀ ní ó ti ṣẹlẹ̀ ó sún wájú ó sún ẹ̀yìn ó túmọ̀ sí pé kádàrà ń ti yí padà nìyẹn so torí ẹ̀ ló fi jẹ́ pé túláàsì ni ká lọ kẹ́ẹ̀kọ́ ń pa àwọn nǹkan wọ̀nyí ká máa ń pa ìfọ́síwẹ́wẹ́ ọ̀ ń bẹ lábẹ́ ẹ̀kọ̀ọ̀kan nínú àwọn nínú àwọn àyà àtitọ́wá lórí wípé Islam ó sọ̀rọ̀ nípa àdìọ́kàn tí ò sírújú ń bẹ̀ tọ́pọ̀nù Quran so inú ẹ̀ náà ní Suratul Baqara àyà two hundred eighty five bẹ́ẹ̀ náà ní Suratul Nisa àyà one thirty six tọ́lọ́ba sọ pé yáyọ lẹ́dínà àmánú àmínú billahi wa rasulih ìyún ayé tó wà ní Suratul Nisa ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹni gbàgbọ́ sí ọlọ́run ẹ nígbàgbọ́ sí òjíṣẹ́ rẹ̀ wal kitabil ladhi nazzala ala bẹ́ẹ̀ náà ni tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ títẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ni quran wàlí kitaabi lẹ́dí anzala min qabl àtàwọn tíra tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ síwájú kó tó rán anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́wà sọ pé wa man yakfur billahi wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhir faqad dalla dalalan ba'ida ẹn tó bá takò ìnígbàgbọ́ ń ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àtàwọn tíra rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà níjọ́ gbéńdé àlìkìyàmọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù ní ìsọnù tó jina so tá a fẹ́ naani wipe eléyìí náà ni wípé Islam ó gbogbo agbègbè ìsẹ̀mí nǹkan àkọ́kọ́ tó sì kọ́ dá sí òun náà ní àdìọ́kàn tá à ń ní sí Ọlọ́run àdìọ́kàn tá à gbogbo àwọn nǹkan wọ̀nyí wà tó ṣe fi sin Ọlọ́run ọba wa so pẹ̀lú ògo Ọlọ́run ní ìpàdé tó a máa bá lọ lórí pé Islam ó dá sí ìwà bẹ́ẹ̀ náà ni Islam ó dá sí àwọn nǹkan ìjọsìn tá à ń ṣe àti ìbára ẹni lò pọ̀ so ìwọ̀nba báyìí ìwọ̀nba tí agbẹ́ kọ́lọ́ ń jẹ́ kí ó wúlò fún wa kọ́lá àti tòwọ́ láàánú rẹ̀ àti gbogbo àwa tá à ń fọkàn bá ètò yìí lọ kọ́lọ́ kí ó wúlò fún wa kọ́lá àti tóbi ọlọ́run kọ́lá àánú rẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين àti sọ̀rọ̀ tó pọ̀ nípa ẹwà tí ń bẹ fún islam tá ń pè ní mahasinul islam òun náà ni àsìkò ń bá lọ nípa ipe islam ìṣẹ́ tọ́lọ́mùfẹ́ràn anábì sallallahu alaihi wasallam ó dá sí gbogbo agbègbè ìṣẹ̀mí pátápátá alákọ̀ọ́kọ́ ń bẹ náà ni ìtọ́jẹ́ máa di ọkàn islam sọ̀rọ̀ ń parẹ́ abanka quran láti bẹ̀rẹ̀ dópin àríyá ìmọ̀ye ayé àtọ́lọ́run sọ̀rọ̀ nípa ìtọ́jẹ́ máa di ọkàn tá à ń pè ní ìtìkọ̀dìyàt bẹ́ẹ̀ náà ni hadith anabi sallallahu alayhi wa sallam ọ̀sọ̀rọ̀ tọ́pọ̀ ń parẹ́ a sì dúró lórí wípé ìtọ́ba rinlẹ̀ nínú sunna anabi sallallahu alayhi wa sallam iná lágbára lé bẹ́ẹ̀ náà ni ìtọ́ba wà nínú tírà ọlọ́run lágbára lé lórí nípa àdìọ́kàn tó bá ti yàtọ̀ sí yẹn ọ̀rọ̀ lásán ni gbogbo ẹni tọ́lọ́ bá ti fún lẹ́nu kò lè ṣe kọ́mọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìwà Islam sọ̀rọ̀ tó pọ̀ nípa gbogbo oríṣiríṣi ìwà tó dáa tó yẹ kéèyàn mọ̀ kò sí kankan tí Islam fi lẹ̀ kó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí iná lọ jẹ́ pé wọn mọ ìwà yìí níbi Islam ṣe sọ tó jẹ́ pé nínú tí ó fún wa ní àlàáfíà nínú ilé ayé ni tí ó sì jẹ́ kí a rí ojú rere lọ́dọ̀ ọlọ́run nínú ẹ náà ni kí ọmọ ṣe sùúrù lórí mùsíbà tó bá báyàn ẹlòmíì ò ní sùúrù débi pé ńgbà tí mùsíbà bá ba ẹbọ ni ó tún máa ṣe tọ́nà ọ̀bọ̀ ò sì fẹ́ ẹbọ yìí wọ́n pe ẹbọ tó bá ṣe yìí yóò tún ba iṣẹ́ rẹ̀ dáadáa tó tún ṣe yóò tún ba jẹ́ tí ò ní bá nǹkan wájú ọlọ́run iṣẹ́ bọ yóò sì wá torí ẹ̀ mú mùsíbà ikú òfun àfi tọ́lọ́ ṣe tán fẹ́ mú kú òfun sòtì túmọ̀ sí pé Islam pè wá lọ síbi ìwà tó dáa nípa pé ká dúró ti ọlọ́run lò nìkan ṣoṣo ká sì máa ṣe sùúrù lórí ìṣòro ilé ayé àbí mùsíbà tó bá ṣẹlẹ̀ sí wa nílé ayé bẹ́ẹ̀ náà sì ni pa máa lò pọ̀ pẹ̀lú àwọn èèyàn ká máa wùwà tó dáa pẹ̀lú wọn òdodo sísọ ìdá mọ̀lẹ́bí pọ̀ máa ṣe dáadáa máa tọ́jú nǹkan fọkàntán máa pé àdéhùn oríṣiríṣi àwọn ìwà Islam sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́nà tó gbàpọ̀ nípa wípé kí àsìkò àwọ àwa ìwà pẹ̀lú Ọlọ́run ọba wa kó lè bá a dáa bẹ́ẹ̀ náà ni kí àṣepọ̀ wa pẹ̀lú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó lè bá a ni sí ara wa kó lè bá a bẹ́ẹ̀ náà ni sí àwọn nǹkan tí ó jẹ́ nǹkan abẹ̀mí kásìpọ̀ owó lè bá a pẹ̀lú ẹ̀ Islam sọ̀rọ̀ lórí àwọn ìwà oríṣiríṣi tó yẹ kí a ìkórí rẹ̀ ó Suratu Nahli Quran chapter sixteen verse وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون dáadájú ọlọ́ọ̀ba ọ̀n pa yín láti kẹ́ ẹ máa ṣe déédéé ní gbogbo nǹkan ìtí ń jẹ́ déédéé òun náà ní ká ṣe ń tí ẹni tó ní ẹ̀tọ́ kan tó bá lẹ́tọ̀ọ́ sí ká ṣe é fún un bó ṣe lẹ́tọ̀ọ́ sí. ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká má jẹ ẹ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni wọlé ihsan ní tó tún ju déédéé lọ ní ẹni ká tá a bá fún yẹn lẹ́tọ̀ọ́ rẹ̀ ká tó ṣe dáadáa sí i ní n tó ju ń tọ́lẹ̀tọ̀ sí lọ ọlọ́run bá ń pa yín láṣẹ fún àmọ́ ṣe bẹ́ẹ̀ títúrọ̀ sí pé ìwà tó dáa lọ́lọ́run bá ń pa wá láṣẹ sí bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wọn alásùnmọ́ wa ká máa fún wọn ní tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí àti ní tó bá jẹ́ dáadáa sí sí sí wọn ní òun tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ wa káwọn máa ṣe dáadáa sí wọn ọlọ́run sì ń kọ́ fún wa pé àgbọ̀dọ̀ ṣe tí ò dáa bẹ́ẹ̀ náà ni tí pé àṣe ni ọlọ́run ní ìmọ̀ jẹgàba lórí ẹnì kejì a gbọ́dọ̀ ṣe so ọlọ́run bá ń fi eléyìí ṣe wáàsí fún wa so pẹ̀lú eléyìí a sì rí pé islam ọ̀dá sí ọ̀rọ̀ wà látòkè délẹ̀ àwọn onímọ̀ sí ní àwọn tíra tí wọ́n kọ lórí al-akhlaqul islamiyya ní pé àwọn ìwà ti islam so tíra mi ń bẹ tí wọ́n gbé ní fúlùkùn muslim ní pé wàtọ́ yẹ kí mùsùlùmí kọ́ máa wù so àwọn tíra yìí kà á ní bùkátà sí wọn láti máa kà wọ́n ká fi lè máa bá a mọ gbóòní islam ti sọ nípa ìwà àti ìlàpá tí ó ní nínú kó lè bá nílàpá tó dáa nínú ìgbésí ayé wa. lẹ́yìn ìgbà náà nu agbẹ́rin kẹta tí ọjẹ́mọ́ ìsẹ̀mí tí islam sọ ń pa rẹ̀ tá a ti mọ̀ pé kò sí kankan tí islam fi lẹ̀ rárá nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ kò sí ń tọ́jà bí islam nípa àwọn òfin tó mú wá ẹ̀fù gbogbo agbègbè ìsẹ̀mí náà lọ dá sí ní àwọn ọ̀rọ̀ tó yanjú tó fojú hàn nínú tírà ọlọ́run àti nínú àdìsí ànábì àwọn tá a pè ní al-ahkamu al-amaliya àwọn ìdájọ́ tó jẹ mọ́ iṣẹ́ tá à ń ṣe yálà yìí tá a fi ń ṣe al-ibadat tá a fi ń sin lọ́hùn àbí èyí tó yẹ pé muamalat ìbára ẹni lò pọ̀ ni ṣòbótì ẹ̀jẹ̀ gbogbo tí mùsùlùmí bá ń ṣe ń gbèsè ayé rẹ̀ náà fi ń ṣe lọ́hùn ni ṣùgbọ́n àwọn kan ó yàtọ̀ síra wọn pẹ̀lú àníyàn láti máa ní ládá lórí àwọn míì ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run dáàbò pẹ̀lú pé yìí pé ọ̀rọ̀ tí ọba sọ ni iṣẹ́ tí ọba ṣe ni ìwà tí ọba wù ni kọjá pé Islam ọtọ sọ́nà ó fún ní ìtọ́sọ́nà lórí àwọn nǹkan wọ̀nyí àwọn ìbáàdà tá à ń ṣe tá a fi ń sin lọ́hùn direct fẹ́ pé ọlọ́run là ń fi ń sìn láì ní alágàtà kan nú so àwọn ìbáàdà yìí ó pín sí ọ̀nà márùn-ún a ti ṣàlàyé rẹ̀ náà síwájú ṣùgbọ́n ṣókí rẹ̀ alákọ̀ọ́kọ́ iná ní tó jẹ́ pé ibadatun i'tiqadiyya àwọn tó ṣe pé ìjọsìn fọlọ́ ni ṣùgbọ́n ń pa àdíọ́kàn rẹ̀ nípa rẹ̀ ni ìmọ̀ nílẹ̀mí yẹn ni pé nínú ẹ̀ ni pé yìnyín onígbàgbọ́ sọ́lọ́hún àti ìròyìn ọlọ́hún àti àwọn iṣẹ́ ọlọ́hún ní àwọn nǹkan ìlẹ́mí nínú tá fi ń sin lọ́ọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé inú ojúṣe mùsùlùmí tọ́ba mọ ti ń ṣe òun náà ní pé mọ́ ka ń tọ́jẹ́ mọ́ àkídà ìsìlámíyà ń tọ́jẹ́ mọ́ tawhid ìmú ọlọ́ọ̀ba lẹ́yọ̀kọ́ àbí kọ́ máa wà nínú àwọn àwùjọ tí wọ́n ti máa ṣàlàyé ntọ́jẹ́ máa àkídà fún kó fi lè bá a yé kó fi lè bá a jẹ́ gbogbo ntọ́ bá nílẹ̀ mi pa ọlọ́run yóò jẹ́ ntọ́tọ́ ẹlòmíì ọmọ kírun tí wọ́n máa gba ẹ̀ tí wọ́n máa yọ zakat tó sì jẹ́ pé alẹ́ alẹ́ kù á ntọ́ ń ṣe ntọ́ ń sọ ọ́ jáde ńgbà míì ntí ọ̀dà ni tọ́jẹ́ ntí ọlọ́run bá ọmọ bínú sí nítorí ẹ̀ tí ọmọ nínú ntọ́jẹ́ ìjọsìn fọlọ́run ó náà ní ibadatun qalbiyya àwọn ntọ́jẹ́ ìkan ìjọsìn ti ọkàn ìyẹn ni pé lẹ́yìn ìgbà tá a ti ní àkídà tó da tó ń ọlọ́run orí àwọn nǹkan yẹn nínú ẹ̀mí wa nípa pé ká nífẹ̀ẹ́ ọlọ́run lórí nínú ìbáàdà tọkàn máa ṣe ni pé ẹni tá ní ọlọ́run àní gbára lé nǹkan ẹni tó ṣe pé àmọ́sẹ́ni tútú bá sí òun náà ní ọlọ́run àwọn nǹkan wọ̀nyí ó ń túmọ̀ sí wípé a gbọ́dọ̀ máa fi sin ọlọ́run ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ibadatun lafdhiyya àwọn tó ṣe wípé ẹ̀sìn ni ṣùgbọ́n ibi gbólóhùn tá à ń sọ jáde ni nínú ẹ̀ náà ni gbólóhùn ṣahadatu allah ilaha illallah wa anna muhammadu rasulullah pé àgbà yìí pé ọlọ́run ọba lọ́ba tó sí ìjọsìn àti pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni eléyìí ó wà nínú ìbáàdà bẹ́ẹ̀ náà ni àdékìrì tá nínú ìbáàdà lọ́wà àdúrà tá lára ìbáàdà náà lọ́wà a pé nǹkan míì lẹ́yìn ọlọ́run bó ti wulẹ̀ kọ́ ma bẹ́ẹ̀ náà ni ìlérí ìbúra lára ìbáàdà lọ́wà a fi nǹkan lẹ́yìn ọlọ́run máa fi búra islam ṣàlàyé eléyìí fún wa anabi wa sallallahu sọ pé man kana halifa falyahlif billahi aw liyasmut ẹni tó bá fẹ́ búra yá búra pẹ̀lú ọlọ́run àbí kó dá alẹ́ ẹnu rẹ̀ ṣùgbọ́n náà ni ẹni tó bá búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀sẹ̀ bọ́ ní yìí kọ́ jẹ́ pé èèyàn kéèyàn máa fi kéèyàn máa fi rin búra kọ́ máa pè lóògùn ìgbà tí bí ìgbà tí èèyàn ṣe kèfèrí sọ́lọ̀ ni kì í ṣe bí ìgbà tí èèyàn ṣe èèyàn ṣe kèfèrí sọ́lọ̀ nìyẹn torí pé ní téèyàn bá fẹ́ fi búra ní téèyàn kán lé ní tó fún lọ́wọ́ nígbà téèyàn bá wá jẹ́ pé ó ń fi dàá búra àbí ó ń fò ìbọn ń kọjá lórí ìbọn kó tó di kó lè bá kan ọ̀rọ̀ rẹ̀ ń pa irú ẹni bẹ́ẹ̀ kó lọ tún ìwé rẹ̀ wẹ̀ kì í sì wá ṣe pé kéèyàn máa fọlọ́wọ́n bá kọ́ máa fẹ̀sìn ọlọ́run sí ẹ̀yẹ kọ́ máa ló wọn kọjá lórí ẹ̀ńgbọ́ báyà wọn ó tù bá wọn lọ tún wẹ̀wẹ̀ bí ìgbà téèyàn mọ̀ ní ti ṣe nìyẹn tọ́ bá kú lórí pé ọ̀n kọjá mẹ́ńkọ́ àbí ó kú lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n o ìtọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ èèyàn tó yọ gbé ẹ̀sìn rẹ̀ lé lórí èèyàn gbọdọ̀ sọ ń pa ọlọ́run kọ́ mọ́ bá gbẹ̀sẹ̀ báwo wí kéèyàn ó ṣe dẹ́sẹ̀ tó ló gbà tí ìṣẹ̀mí bá ṣe ń bẹ fún yàn tó bá túbá tí òdodo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yóò gbà túbá rẹ̀ o ọlọ́run kó gbà túbá èmi àtẹ̀yìn o ẹni tí yìnyín náà bá ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó sì túbá ń tòdodo kó wọn ní débẹ̀ mà so ọlọ́run ọba òkùnkùn gbà túbá rẹ̀ ọlọ́run lọ sọ yìí pé tẹ́ ẹ̀ bá máa dẹ́sẹ̀ òun ìbá kó yín kúrò lórí ilẹ̀ òun ìbá dáhùn èèyàn míì tọ́ pé wọ́n máa dẹ́sẹ̀ wọ́n sì máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run so kọ́lọ́run kó ṣàmójúkò fún èmi àtẹ̀yìn o ṣùgbọ́n tó léwu ni kéèyàn sọ pé òun ọ̀dẹ́sẹ̀ yìí lẹ́yìn ìgbà náà òun àmọ́ ẹ̀mọ́ túbá tọ́lọ́ ọba fún lẹ́mìí ló kò fi túbá ńkọ́ tẹ̀sẹ̀ túbá òdodo ló sì túbá ti ń jẹ́ túbá ni pé èèyàn ti pin nínú ẹ̀mí rẹ̀ kó òun ní débẹ̀ mọ́ láíláí tí túbọ̀ sí pé túbá ẹnu lásán ní túbá bí kọ̀ǹdíṣẹ́ mi bá tó ṣẹlẹ̀ yóò tó lọ sí yóò lóun ó túbá náà ni so ká sọ̀rọ̀ àṣẹ lórí eléyìí kọ́lọ̀ǹkọ́ mọ̀ kọ́ àmọ́ ṣe o. bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹrin òun a fi ń ṣèjọsìn fọ́lọ́n pẹ̀lú oríkèé ara nínú ẹ̀ náà ni ìrun wà àti ààwẹ̀ wà àti ájì wà gbogbo àwọn nǹkan wọ̀nyí islam sọ ń pa rẹ̀ tí ò rújú rárá tó pé oríṣiríṣi àyà quran àti àdìsá níbi ọ̀sán sọ́là ló ṣàlàyé ẹ̀ ẹ̀yìn tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn náà ní ibada sumaliyya àwọn tó jẹ́ ìjọsìn fọ́lọ́run tó pé owó ni àfi ń ṣe bíi zakat bíi sàrà ṣíṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí islam ṣàlàyé rẹ̀ pẹ̀lú àwọn àyà tó fojú ọ̀nà quran àti àdìsá níbi ọ̀sán sọ́là torí ẹ̀ ló fi jẹ́ pé kọ̀lẹ́tọ̀ fẹ́ nìkan kó tó wá sọ pé òun ó tún dáadáa dálẹ̀ nínú àwọn nǹkan ìbáadà yìí torí ẹ̀ ní hadith tó wà ní sọ́yìn Bukhari àti Muslim látọ̀dọ̀ Aisha radiyallahu anha tó jù sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹ̀ yòówù tó bá dá nǹkan lẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí tí ò sí ń bẹ̀ yóò jẹ́ àdápadà sí bẹ́ẹ̀ náà sì nínú wa mi nu Muslim sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹ yòówù tó bá jẹ́ kó ṣiṣẹ́ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ò sí àṣẹ àwọ̀ ọlọ́run bẹ̀ àjẹkọ́ àdàpadà sí ìyẹn ni pé ọlọ́run lẹ́mọ́ ń gbáyà ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ yóò sọ náà lẹ́tọ̀ọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́run nípa ayé pé ọkàn fi orí kun nítorí òun fẹ́ máa fi sin lọ́ọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹlẹ̀ nú àwùjọ wa táwọn èèyàn míì fi ń sin lọ́ọ̀ tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam kò sí lórí ẹ̀ àwọn sàábé rẹ̀ fún òsí lórí ẹ̀ pẹ́pẹ́ ẹnìkan ní àbí ni ó mú nǹkan kankan wá ní àdìkìrì ni àbásàlátù kan ni gbogbo àwọn nǹkan wọ̀nyí kájà ká pa wọ́n ti sẹ́gbẹ́ kan kò bá ìyọnu ọlọ́run ọba lọ bẹ́ẹ̀ náà sì ni a tún máa gbẹ̀sẹ̀ lórí ẹ̀ torí pé tí a fi ṣe ẹ̀sìn Islam ti sọ detail ó ti ṣàlàyé rẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́ lọ́wọ́ pé àní bùkátà sí pé tẹ́nìkan wá dé ní sẹ́ńtúrì kan wàá mọ̀ pé nǹkan báyìí ni ẹ máa ṣe tẹ́ẹ̀fì súnmọ́ lọ sọ̀rọ̀ sọkúsọ ni àwọn tí wọ́n fẹ́ gba yìí àwùjọ ni so ìní wọn máa ń ṣerú eléyìí káyà gbìyànjú láti jìnnà sí i. lẹ́yìn ìgbà náà ọlọ́run ti sọ fún anábì wa sallallahu alayhi wa sallam ipe òun ti pé ẹ̀sìn islam yìí òun ti pé e fún ọlọ́run bá sọ nínú suratul maida quran chapter five verse three ọlọ́run bá sọ yìí fi al yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina lọ́jọ́ tòní èmi ọlọ́run mo ti pé ẹ̀sìn yín mo ti pé e fún yín ìyẹn ní pé ẹ̀sìn tẹ́ ń ṣe ìsìláàmù tẹ́ ń ṣe ọlọ́run ti pé e fún yín bẹ́ẹ̀ náà sì ni ìrọ̀rá mi mo ti pé e fún yín nípa pé tọ́lọ́run bá ti pé kí ẹ̀sìn kó pé fún yàn ọlọ́run ti pé ìrọ̀rá fún yàn nìyẹn ọlọ́run islam náà dájúdájú tẹ́ ń ṣe mo ti sí wa ọ̀rọ̀ wa fẹsẹ̀ látọ̀dọ̀ Umar bẹ́ẹ̀ náà ni látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ipe àyà ọsọ̀kalẹ̀ ní ájì tí ànábi sallallahu alaihi wasallam tó ṣe káyìn ẹ pé mi ò dé balayé mọ́ tó fi lọ sọ́dọ̀ ọlọ́run ó sì sọ̀kalẹ̀ níjọ́ àràfà níjọ́ jímọ̀ ṣùgbọ́n bàtí àgbọ̀ ìkọlọ́njẹ kúlò fún wa á ti sùúrù díẹ̀ á tún máa bá lọ láìpẹ́ بسم الله الرحمن الرحيم والصلاة على رسوله الكريم nípa tá à ń bá a lọ lórí pé iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ràn ànábì wa sallallahu alayhi wa sallam iṣẹ́ tó ṣe wípé ó dá sí gbogbo ìṣẹ̀mí ni lábala àjọkàn lábala ìwà lábala ntọ́jẹ́ ìbáàdà tá a fi ń sin ọlọ́run bẹ́ẹ̀ náà ni lábala wípé ìbára ẹni lòpọ̀ láàrin ara wa kò sí agbègbè ìṣẹ̀mí kan tí Islam tí ó ṣàlàyé rẹ̀ kájọ wá wo díẹ̀ nú ẹ̀ níwọ̀n bá àsìkò tí ń bẹ fún wa òun náà ni wípé nǹkan àkọ́kọ́ tí Islam sọ nípa ìbára ẹni lò òun náà ni tá à ń pè ní al-ahwalu shakhsiyya àwọn òfin tó jẹ mọ́ ọ̀rọ̀ àlámọ̀rí kálukú kọ̀ọ̀kan táwọn eléyìnbó ń pè ní Islamic personal law àbí Islamic family law àwọn òfin Islam tó jẹ mọ́ ọ̀rọ̀ fámìlì ọ̀rọ̀ mọ̀lẹ́bí ó bẹ̀rẹ̀ láti wípé èèyàn fẹ́ kó mọ̀lẹ́bí jọ nípa wípé ọfẹ́ ọfẹ́ ọfẹ́ fẹ́yàwó irú obìnrin wo ló yẹ ká fẹ́ Islam ṣàlàyé rẹ̀ rẹpẹtẹ lórí wípé àwọn ìròyìn tó dáa tó yẹ kó wà lọ́dọ̀ obìnrin tá à ń retí èso dáadáa lára rẹ̀ rèé pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ti fi àyè lẹ̀ ká tó wá máa ṣàlàyé ilé lásìkò mi ṣùgbọ́n tó fojú hàn dáadáa ni lórí wípé islam ṣàlàyé tọ́pọ̀ lórí eléyìí àwọn èèyàn míì gan tí wọ́n ń ṣe àtakò tí islam sọ nígbà wọn bá takò fún àwọn àsìkò kan wọn ó tún wá padà sórí ìtí islam mú wa ni ọlọ́run bá sọ fún wa nípa eléyìí tó ń sọ fún wa pé ti wù yín nù obìnrin kẹfẹ́ wù yín nù obìnrin o lè je méjì ó lè je meta ó lè je merin. gbogbo ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn wọ́n wà lórí wípé ìtọ́ba rọrùn fún wọn nu obìnrin wọn mú ìtọ́ba rọrùn fún bíi nínú ọkùnrin ló náà mú èyí tí ọba ti rọrùn fún tọ́ba sì mú mo kọra wọn lẹ́ẹ̀kan ìnáà ni bẹ́ẹ̀ ni ìṣòro ayé ìṣòro àwọn obìnrin ní àsìkò tá a wà yìí ọ wà lórí wípé kọkùnrin kọ́ máa kan lọ kì í ṣe àsìkò ni sísàlàyé tọ́pọ̀ lórí eléyìí ṣùgbọ́n tí mo fẹ́ ló mẹ́ni wípé islam dá sí ọ̀rọ̀ yìí islam sọ pé túláàsì ní kéèyàn ní obìnrin méjì ẹni tó wáyé pé ìgbésí ayé tirẹ̀ obìnrin kan ló ń fẹ́ kọ́ máa ṣẹ̀sìn islam rẹ lọ islam sọ pé ọ̀ràn yẹn ni kọ́ lọ fẹ́ méjì ṣùgbọ́n ẹni tó bá rọrùn fún tó wáyé pé ìṣòro tiẹ̀ àbí kò ní jẹyọ kan lọ kò sí ìwọ mbẹ́ ó sì dáa ju wípé kọ́ wá kọ̀ọ̀kan lẹ̀ nítorí kọ́ fẹ́ kejì lọ so tí túmọ̀ sí pé islam dá sí gbogbo agbègbè ìṣẹ̀mí bẹ́ẹ̀ náà sì ni tọ́jẹmọ́ ìnáwó ìbátan ọmọ sí baba sí ìyá islam dá sí ìfẹ́ obìnrin àti ìkọ̀ obìnrin sílẹ̀ islam islam dá sí bẹ́ẹ̀ náà sì ni tọ́jẹmọ́ ogún pínpín lẹ́yìn ìgbà tí ẹ̀ ń ta ní tó bá kú islam dá sí gbogbo àwọn eléyìí ó wà lábẹ́ ń tàǹpẹ́ ní al yẹn ni islamic personal law àbí islamic family law ẹlẹ́ẹ̀kejì òun náà ní táǹpé ní alahkamu madaniya islamic civil law àwọn nǹkan tó jẹ́ pé kìí ṣe ọ̀ràn dídá bí kọjá yìí pé àjọ tajà fúnra ẹni ní àbí rẹ́ńtéèjì lọ́tẹ̀lẹ̀ tá a gba tá a lo nǹkan ẹlòmíì tá a lo dúkìá rẹ̀ àrẹ́ǹtì ilé lọ́wọ́ rẹ̀ àbí nǹkan míì náà ni sọ́wọ́ àdìjà islam sọ àbí ntí òdìjà náà bó láti ṣe islam sọ àbá àdọ́jà òwò pọ̀ tààjọ dá company sílẹ̀ ni islam sọ̀rọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni mortgage islam sọ̀rọ̀ ń pa rẹ̀ ká gba gbèsè lọ́dọ̀ ẹnìkan ká wá fi nǹkan dógò táǹpé ní rahanu nu sharia islam sọ̀rọ̀ ń pa rẹ̀ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kó sí abẹ́ táǹpé ní al-ahwalul madaniyya nínú àwọn àyà àtìtọ́jẹ́mẹ́ eléyìí òun náà ní gbólóhùn ọlọ́ọ̀bá tó sọ nínú suratu nisa Quran chapter four verse twenty nine tọ́lọ́ọ̀bá sọ pé. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ jẹ dúkìá yín láàrin ara yín pẹ̀lú ọ̀nà tí ọgbà dáa tí túmọ̀ sí pé Ọlọ́run fẹ́ kí a máa ṣe ìdáàbòbò fáwọn dúkìá wa náà ni Ọlọ́run bá fi gbé òfin wá àyàfi tó òwò ṣíṣe tí ẹ yọnu sí láàrin ara yín ìtumọ̀ sí pé owó ọgbọ́dọ̀ dúró lórí ìyọnu so eléyìí túmọ̀ sí pé nípa dúkìá wa ọlọ́run bá fún wa ní àwọn provisions àwọn òfin tí ó jẹ́ ìdáàbòbò fún wa lórí ẹ̀ so náà ni ó wà lábẹ́ intanpe ní alahakam limadaniya ìyẹn Islamic civil law lẹ́yìn ìgbà náà àwọn àwọn àwọn òfin míì náà tún wà táǹpé ní alahakam lijinaiya àwọn náà ni Islamic criminal law àbí penal code ìtọ́jẹmọ́ ọ̀ràn dídá àti ìdíyàjẹ tá a lè ṣe fún yàn lórí ọ̀ràn tó bá dá ẹlòmíì lè pa ẹlòmíì lọ́nà lọ́nà àbòsí tí ọ̀gbà dá kí ni Islam sọ ń pa rẹ̀ nípa gbígbẹ̀san tó bá jẹ́ pé ọmọ ọmọ pa ni nípa àbòsí Islam gbé kalẹ̀ pé a lè gbẹ̀san ó ti lẹ́sọ̀ kó ń tọ̀ pé kí wọ́n pò náà padà àwọn tí wọ́n ní ń tọ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n sọ pé àwọn sàmójúkú òṣùmọ́ kọ́ sanwó díyà táǹpé ní owó ẹ̀mí owó ẹ̀mí ní ìsìn tó ga ni àbí bẹ́ẹ̀ kọ́kọ́ jẹ́ pé kò burú àwọn sàmójúkú òfin ẹ mọ́ pa ẹ mọ́ jókòó di méjì ẹ̀ tálákà ni kò ní owó díyà lọ àwọn tó sàmójúkú ń bẹ̀ kí wọ́n bá rí i pé ó wu àwọn bẹ́ẹ̀ Islam ní kò ṣe wọ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí so tí túmọ̀ sí pé Islam ó tó dá sí agbègbè nítọ́jẹ́ pé ìwà abú ìwà ọ̀ràn tíyẹn bá dá bẹ́ẹ̀ náà ni sìnà ṣíṣe so bẹ́ẹ̀ náà ni máa parọ́ yìí tí ọ tí ọkàn yẹn máa bà yẹn ní ọmọlúwàbí jẹ́ islam dáàbò bo ọmọlúwàbí yẹn ó sì sọ̀rọ̀ ńpa rẹ̀ ẹ̀ ń bá sọ ẹ̀ ń bá sọ pé yẹn ṣe ṣìnà tí yẹn ò sì ṣe ṣìnà tí yẹn bá fi rin lẹ̀ báyìí ó ń tọ̀hún ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ṣe igi fún igi tí wọ́n sì ṣe fún gan yàtí owó tí wọ́n kó bò eighty ni ìyẹn ni ọgọ́rin ni wọ́n ni wọ́n fi ni ìyà tí wọ́n fi ni wọ́n ìyà tí wọ́n fi jẹ́ tí túmọ̀ sí pé islam ó dáàbò ọmọlúwàbí yẹn bẹ́ẹ̀ náà sì ni nínú àwọn àyà tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú suratul Baqara àyà one seventy eight sí one seventy nine ọlọ́wọ́ bá sọ pé yá ayọ̀ alladhina amanu kutiba alaykumul qisasu fil qatla ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbígbẹ̀sán ló ń ṣe é ní ẹ̀tọ́ fún yín ó ṣe lófin fún yín tí ẹ ń bá pààyàn lọ́nà àbòsí ṣùgbọ́n torí àsìkò yìí ní ilé fagbọ́ àwọn nǹkan wọ̀nyí. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn òfin tí Islam mú wá òun náà ni èyí tí à ń pè ní awele jara ti madaniya awele jinaiya ìyẹn ni islamic islamic judicial or procedural law ìyẹn ni pé àwọn òfin tọ́jẹ́ mọ́ bóòlà ṣe é ṣe nílé ẹjọ́ bóòlà ṣe ṣe nílé ẹjọ́ islam mú oríṣiríṣi àwọn òfin wá lórí ẹ̀ ẹni tó bá sọ yìí pé òun gbẹ́jọ́ wá kí la fi mọ̀ yìí pé òun lọ lẹ́tọ̀ọ́ láti gbẹ́jọ́ wá àbẹ́lòmíì ló yẹ kó gbẹ́jọ́ wá torí pé ẹlòmíì lè jẹ́ pé òun ló sáré dé kóòtù tí èsì gangan ló yẹ kó pẹjọ́ ẹlòmíì gan ẹnì kejì ẹ̀ ló yẹ kó pẹjọ́ ṣùgbọ́n nígbà tó náà ti wá wá yẹn bó o láṣẹ wá sí bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹlẹ́rìí wo ló yẹ kó mú wá ìgbà wo làá máa lo ìbúra ìsìláàmù sàlàyé eléyìí àwọn àyà wà nínú koran lórí ẹ̀ àwọn àdìsí anábì wa sallallahu alayhi wa sallam náà wà lórí ẹ̀ nínú ẹ̀ náà ní suratul baqara koran chapter two verse two hundred eighty two kódà nínú gbogbo koran látòkè délẹ̀ àyà tí mo wí òun ló gùn jù nù Quran odidi ojú ewé kan ni nínú Quran tí wọ́n tẹ̀ ní Madina chapter two Quran chapter two verse two hundred eighty two ó sọ ń pa ìyára ẹni gbèsè ó sọ ń pa àwọn ẹ̀rí bó o la ṣe lè lò ó lórí níta bá yára ẹni so lẹ́yìn ìgbà náà ẹlẹ́ẹ̀karùn nínú àwọn òfin tí Islam wá náà ní níta ń pè ní alahikamu dostoriya níta ń pè ní constitutional law Islamic constitutional law ìtọ́jẹmọ́ òfin tá à ń lò lórílẹ̀‐èdè islam ní àwọn àyà tó sọ́n parẹ́ nínú quran àti hadith anabi wa sallallahu alayhi wa sallam nínú ẹ̀ òun náà ni ìtọ́wà nínú suratu nisa quran chapter four verse fifty nine tọ́lọ́wọ́ bá sọ pé yá ayọ́ lẹ́dí náà amanu ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé àti ọlọ́run ẹ máa tẹ̀lé àti òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tọ́lọ́run fi ṣe alákòóso lórí yín tí ó bá tẹ̀lé àwọn tọ́lọ́run fi ṣe alákòóso lórí wa tẹ́ ń darí wa tí ọba sínú àlámọ̀rí wa gbogbo orílẹ̀-èdè ò lè tò rárá tọ́jà pé olórí orílẹ̀-èdè ọmọ sọ nǹkan àwọn mi ọmọ sọ mí àbí ọmọ pàṣẹ pé wọn ó ṣe ìrẹsẹ̀ táwọn mi ọmọ pàṣẹ mí orílẹ̀-èdè ò lè tò sí túmọ̀ sí pé inú àṣẹ ọlọ́run tó ti mú wá fún wa ni bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá sọkú wọṣẹ agbóde ń àmọ̀ wà ní sọsọlám gbogbo àwọn nǹkan wọ̀nyí iná ló bí oríṣiríṣi nǹkan nínú constitution tó fi jẹ́ pé àwọn míì ń bẹ tó pé àwọn ni ìgbìmọ̀ asòfin so nínú Islam àti nbòmínà tí wọ́n ti ṣe Islam agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ìdájọ́ tí Islam wá òun náà ni ntaǹkì ní alahkamu dawliya international law òun náà ni àwọn òfin tó jẹ mọ́ bóòlà ṣe é ṣe pẹ̀lú àwọn míì tí ìṣẹ̀lẹ̀sìn Islam tọ́lọ́ ti kádàrá pé káwọ ẹlẹ́sìn Islam mọ́ ọbẹ̀ káwọn míì náà tún mọ́ ọbẹ̀ nínú ẹ̀ náà ni ayé ta ti kà síwájú kíkó wa yìí janahu lisẹ́lmi fajnah laha tí wọ́n bá sọ yìí pé àwọn ò ṣe àwọn ọ̀jà mọ́ ẹ̀yin náà gbà fún wọn pé kò sí ìjà mọ́ eléyìí wà nínú suratul anfal Quran chapter eight verse sixty one so ìtọ́kàn ó náà ni al-ahkamul iqtisadiyya wal maliyya ìyẹn ni Islamic economic, economic law àbí the law, uh, Islamic law of property ìyẹn ni pé àwọn òfin Islam tó mú wá tọ́jẹ mọ́ ètò ọrọ̀ ajé bó láti máa rí àwọn owó nínú ìlú àwọn ọrọ̀ ajé àwọn tá a bá sì rí bó láti máa ná wọn nínú ètò tó pàtàkì ń bẹ òun náà ní tọ́jẹ mọ́ zakat Islam fi ètò zakat kalẹ̀ láti fi ká máa gbà ní túláàsì èyí tó bá yẹ sí yàtọ̀ sí zakat á máa rọ àwọn èèyàn láti fi kó wọn mú wá bẹ́ẹ̀ náà ni níta bá sọ yìí pé ọjọ́ ètò nínú ìlú wípé káwọn èèyàn kọ́ máa san owó orí fún nǹkan kankan pàtó kí wọ́n máa sanwó lórí ẹ̀ kò sí ìwọ̀ ńbẹ̀ táwọn tí ó bá ń ṣe ìjọba léwa ló ti bá rí pé tí yóò jẹ́ kí a lè dàgbàsókè nìyẹn ṣùgbọ́n síbẹ̀ ọlọ́run ti wá fún wa níbi tá a máa ná àwọn nǹkan wọ̀nyí sí tó bá jẹ́ owó òlu òun náà ni ntọ́wà nu suratu tauba quran chapter nine verse sixty tọ́lọ́ ní gbogbo nta bá ná nínú àwọn zakat kọjá pé àwọn tálákà la máa fún so àti àwọn oríṣiríṣi àwọn èèyàn tí ọlọ́run bá dákọ̀ wọn ní ìkórí ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo àwọn ìròyìn yìí iná ni ó jẹ́ ẹwà fún islam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé ẹ̀sìn tọ́lọ́run ni islam jẹ́ ẹlẹ́ẹ̀kejì islam wà fún gbogbo èèyàn pátápátá kìí lábára nìkan ẹlẹ́ẹ̀kẹta ó pé islam ó mú àwọn òfin wa tó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì táṣe jù òsì ń bẹ̀ tí àṣe ètò òsì ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ṣẹ̀ríà tí islam wá ọlọ́run ṣe ní ìrọ̀rùn láti máa lò ó ẹlẹ́ẹ̀karùn-ún ni pé gbogbo àwọn òfin tí islam wá ó ní bàmú sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n yẹn báyìí ṣe ń lò tó ní òṣèlú gbádùn òlé ayé rẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé àwọn òfin tí Islam wá ó ní ìròyìn àánú nú gbogbo ẹ̀yin ó ti bá ń pèpè lọ síbi tó bá lé kẹ́sì mọ̀ pé kì í sọ̀rọ̀ Islam ní sọ ẹlẹ́ẹ̀keje òun náà ni pé òfin Islam ó dá sí gbogbo ètò ìṣẹ̀mí ṣùgbọ́n bá tí a yìí kọ́lọ́ jẹ́ kí ó wúlò fún wa wọlá àti tóbi wọlá àánú rẹ̀